tọ́lẹ̀ àdẹ̀ ń sọ́pọ́tì ìka à ń sọ́pọ́tì ìwà àbàjẹ́ tí Wùnmí àti ìyá Mohbad ń just because ẹ nífẹ̀ẹ́ àwọn tó ń bàbá just because. sọ̀fìjẹkújẹ a rí òótọ́ lẹ̀ a fi ẹ̀tẹ́lẹ̀ à ń pa làpálàpá gbogbo yín mọ̀ ẹ́ pé number one accusing finger ọ̀dọ̀ Wùnmí ló kọjú sí. si nǹkan dẹ̀ dìde ẹ̀dẹ̀ support sọ́pọ́tì nǹkan o da dáa ọlọ́run abiyin ẹ jẹ́ ká máa gbẹ lọ. oníyàwó tó pọ̀ ó jẹ́ ìbímọ tó pọ̀ ní ìbímọ tó pọ̀ kì í ṣe pé mo ní mo háìtì kankan nígbà tó yẹ fi ṣọ́tọ́ sí yẹn gan tó fi ṣọ́tọ́ sí kọ́lá fi ṣe díẹ̀ ní náà ó jẹ́ kọ́mọ mi lọ rest tó mm, ti ń fà igi. ṣé pé lórí burúkú ni wúmà yìí jọ́ọ̀jì ti dájọ́ kí ló ń sunkún fún. kí ló lórí burúkú ìsunkún fún aláyé bàjẹ́ àjẹ́ abájọ náà téyìn ẹ̀ dàbí teku at over fifty kó lè ní milk teeth ẹ̀ ti mọ̀ ẹ́ pé ẹyẹ ẹyẹ ẹyẹ èèyàn tó ń jẹ́nu ẹgbẹ́ wọn ló sọ ní ẹ̀dí milk teeth eyín tọmọdé kankan wù olóbùṣán because ma máa fojú ẹ̀ rí mo kú mọ́lé ẹ̀ ó ṣe bó ṣe lórí búkú ó jẹ́lọ́sì Oni ní bàbá fáìn sí wọ́n ṣe bó wù wọ́n kiri èmi mọ̀ pé ó fẹ́ padà wá padà wá jẹṣẹ́ yẹn ìjọ tí bàbá bá jẹṣẹ́ yẹn tí bàbá bá jẹṣẹ́ yẹn kò pè mí lọ́mọ àlè olórí burúkú tọ́mọ tiẹ̀ máa dógbò òbó ẹ tó ti wọ dẹ́mọ́rẹ́jì òbó wèrè òbó kòtò ọ̀hún òbó babaláwo babaláwo ẹlẹ́pọ̀n ẹlẹ́pọ̀n ẹṣin inú ọ̀rá ló ń bẹ́pọ̀n si tó bá fẹ́ jáde inú ọ̀rá ló máa gbẹ́ pọ̀n sí wọ́n wá rówó mọ́ra yẹn abẹ́ ẹ̀gbọ́n wèrè bàbá Mohbad ń fàyìn sí o ṣáà fẹ́ jọ ẹ̀ o fẹ́ jẹ pọ̀n yẹn ṣá olóṣì jákó jẹ jákó jẹ wọ́n ti fokó ṣe nǹkan tó wọ̀n àti wọ̀n mi fi wọ̀ nìyẹn they have everything in common bí ikọ́ pọkọjáyé bí ikọ́ gbọ́mọ àlè wá fọ́kọ́ bí ikọ́ máa jákó jẹ kọ́ máa dókó níwà kọ́ máa ẹ̀rí nǹkan tó mú lé kó lọ bàbá Mohbad náà ìrẹsì lọ́ fi tàn neighbor bàbá Mohbad because kò ṣe ráìsì kò ní kò ń lọ bá wọn tọ́ o olóbùṣan aláìnítìjú àbíàgbà ẹni tó jẹ́ kó máa sòkò pa ẹni tó jẹ́ kó máa fò kó máa sunkún lójoojúmọ́ kó ní kí ló ṣe é kó ní tèmi jù àpọ̀dà olórí burúkú tọmọ tó mọ̀ you were never friends with me na ọ̀tá ayérayé lòun àti Wùnmí wọ́n ní tó bá lọ kí Mohbad ilé níbi tí Wùnmí dájú olórí fẹ́ sun bẹ̀ báyìí wọ́n ní Wùmí máa mú Mohbad ní káwọn sun apartment ó máa ní kọ́ máa tọ́ kọ́ máa tọ́ kọ́ máa tọ́ jẹnẹrétọ̀ fún ìyá olórí búkú kò ní fún lóúnjẹ àwọn ọ̀rẹ́ Mohbad ló máa dé láti ibi tó lọ ló máa sunkún ní èpè burúkú náà ló máa ń gbé fún mi iṣẹ́ olórí burúkú tó wá dọ̀rẹ́ Wùmí ẹbí mi ṣèbọ̀ nǹkan fún ara ẹ̀ sọ ìjọ tó ń ṣèkó ọmọ ọmọ ọba ó sọ̀nà olóhùn bẹ̀ wọ́n kọjá kóhun kọrin ni ko maa to ko maa to ko maa to jenereto fun iya olori buku ko ni fun lounje awon ore mohbad no, maa de lati ibi to No, lo maa sunkun ni epe buruku naa lo maa n gbe fun mi ise olori buruku to wa dore wumi ebi mi kóhun kan sọ ó ní wọ́n jẹ́ kóhun gbé ọmọ yẹn after forty one days lọ́jẹ́ kóhun gbé because ọmọ ilé ni ọmọ ọba ni Oni ní bó ṣe máa ṣe ó bó ṣe máa ṣe ẹyẹ imagine ohun àti wùmí òṣọ rẹ wọn ní tó bá lọ kí ọmọ wọn sunkún báyìí ni ṣẹlẹ̀ rẹ pé mo bá di tiẹ̀ ni nìyẹn tó bá ti fẹ́ sùn báyìí wùmí máa mú mo bá dì ní wọn lọ nìyẹn ọ̀n ní tọ́ jẹnẹrétọ̀ ó máa máa sunkún kò ní fún lóúnjẹ ibi máa pa olórí púpù ṣe bẹ́ẹ̀ náà gbọ́ tó sọ tó parọ́ tó bàbá bàbá Mohbad ló sọ pé kó máa fóun lẹ́ran kan òun àti Wùmí ó rí ìta wọn bàjẹ́ Wùmí ò láìkẹ́ kí lè Wùmí ò ṣe láìkẹ́ Wùmí bínú pọ̀ padà wá sínú ayé Mohbad ṣàrà pé Wùmí àti ìyá ẹ̀ wọ́n ti take over gbogbo empire mobile because wọ́n ti lé bàbá Mohbad dan but pàtó wáyé pé Mohbad ti mú ìyá ẹ̀ padà wá nǹkan tí Wùmí ṣe yé ìtì ẹ̀ gangan ni pé òun á ní lára òun á fi lákàlàkà Mohbad wá kú tán wá fi peanut tán wá tàdúrà mo yìí ń bọ̀ lórí yẹn ẹ jẹ́ ká gbọ́ kíní ìtọ́ kí n sọ nǹkan tí mo fẹ́ sọ. obìnrin ni lójoojúmọ́ ni máa ń sunkún lọ́mọ oníwà níbí gan. ṣé ẹ̀ ń gbọ́ lórí burúkú olóbìnrin lòun lójoojúmọ́ lòun máa ń sunkún pé wọ́n ti ìsìn Mohbad ẹ jọ last week kan lọ́sọdún léyà tí boyfriend ẹ̀ òbúkọ white tó lọ jẹ́ ọdún tó fi Ṣàngó Ọ̀tálẹ̀ tó lọ jẹ́ ọdún ní Badagry expressway àbí kò ṣe last week ni ẹwọ òun lè tó sọ pé òun ò lè jẹun òun ò lè mu òun máa ń sunkún àbẹ́ ẹ̀gbọ́n ni ẹ̀gbọ́n nǹkan tó sọ ni ó nítorí wọn tí ì sin Mohbad òun ò lè jẹ òun ò lè mu last week kan ló lọ jẹ ẹran tó ń jó ó ká fi last week sílẹ̀ ọmọ ẹ pé ọmọ ẹ wà nílẹ̀ wọn ì tí ì sin ẹ ti gbàgbé ni tó lọ ṣe bẹ́ẹ̀ dé nìyàm tó mu cocktail Na ni Ọba ẹ ti gbàgbé ni tó mu cocktail tó ń fò báyìí tó ẹ máa gbé fídíò ìwà kẹwàá wò lọ́la ẹ ti gbàgbé ni àbẹ́ ẹ̀gbọ́n wèrè òun ò lè jẹ òun ò lè mu ṣó gbàgbé pé last week ló lọ jẹun ọdún ni three months ago ó ṣe birthday Liam tó fi sínú kitchen tẹlẹ mọbi tí Wùnmí dájú dé ó ní kó dúró sí kitchen ó wá gba ọmọ lọ́wọ́ ẹ̀ wọ́n wá fi wèrè sí kitchen gbogbo àjẹkù tó ń kó lórí tébù òun ló ń kó fún rẹ́mínáàtì ló ń jẹ bí Paul oúnjẹ tó tọ́ sájà wá ń gbé fún oúnjẹ tó tọ́ sájà wá ń gbé fún oúnjẹ àjẹkù wá ń gbé fún pọlítìnì tó fi gbóúnjẹ lọ lé bó ṣe kún tó nìyí pọlitíìnì tó fi kó àjẹkù lọ lẹ́jọ́ náà olórí burúkú yìí tó wá sọ sí pé òun ò lè sùn òun ò lè wo ẹ jẹ́ ká máa gbẹ lọ. ọmọ mi ní aṣọ kirikiri ilé amúyẹ bó ti wà sí ìpínlẹ̀ sojú mi tí mo fi dé bí báyìí. kí la fẹ́ ṣe ìyẹn ló tiẹ̀ jẹ́ kí mi wà ìyá àwọn yẹn ti travel lọ́la tó yẹ kí rest báyìí mo máa ń gbọ́kọ́ náà máa sọ òkúta mọ́ọ̀lù àti ìyá mi. ṣé ẹ bá òun rè é. wọ́n ní sọ pé wọ́n sọ òkúta bọ́ ṣe wá sí court ta ló ta ló we are not violent we will fight you with law law we will fight you with law we are not violent we don't take law into our hands we will fight you with law law jòkó pa Wùnmí ẹni tó kò ẹni tó kó àṣìta ni ti pa òkò àṣìta ni ní pa òrí bó ṣe rí bí ọmọ ní dáńkọ́ ó dàbí àwọn tó ń ta dáńkọ̀à ṣẹmọ dáńkọ̀à ẹ́ ah. ṣe bẹ́ẹ̀ gbọ́ nǹkan tó ti sọ náà kí mo fẹ́ sọ ṣé rí àdúrà tí gbogbo yín bá wo àdúrà àdúrà ò lè wo when you look at àdúrà you see guilt guilt wà lójú àdúrà all over àdúrà guilty one ń bẹ ṣé mọ nǹkan tó ṣe because àdúrà mọ koto tó ṣẹlẹ̀ kò lè sọ̀rọ̀ ẹ mi pe àdúrà si lọ́sàn yìí ẹ bá mi pe àdúrà kò ń ṣẹjọ́ àdúrà o ìyá Mohbad olórí buku ina kò ń ṣẹjọ́ ẹ o Wùnmí buku olórí le group Igo ton ń funjẹ tó ń fìdí ẹni tí ò five million rí tí wùn mí fún ìyá Mohbad ní five million tó fàdúrà five million E sọ fún mi bọ́ọ̀ ṣe ní ṣe èrè àdúrà ẹ mi pe àdúrà àdúrà súnmọ́ bílẹ̀ ni ẹ kì í bẹ̀ sọ tọrọ àdúrà ò mórí kọ àìmọye olórin tí ò mórí kọ ṣùgbọ́n tọ́lọ́ ń gbà fún lẹ́ni àánú lọ́rí gbà àdúrà àdúrà Kaduna is going through a lot. I can see it. He's fighting a lot inside him. Àdúrà, shori gbogbo orí burúkú táwọn ohun mi láwọn promote yẹn. Àdúrà, wà láì tàláì, ká tó bá bọ́ síta lẹ́ni, tó bá wa light talai ka mọ́lẹ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀, n bá lu agolo, bo se je ko ta lo o nídìí láti struggle láti ṣàyìn àdúrà àánú ipò bá wa tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ yẹn àánú ipò support bàbá ẹ̀ ò jẹ́ kí yà jẹ ẹ̀gbọ́n ẹ̀ àánú yẹn àánú ojú lójú máa wò tó fi máa ń ṣe ojú àánú yẹn la máa wò tá máa fi tá máa ó mọ̀ pé nàìjíríà wọ́n máa ń ṣàánú ṣùgbọ́n jẹ́ kí Wùnmí tàn ẹ́ àtijọ́ tó ti bẹ́ẹ̀ póòsì orin ẹ̀ ìjọ́ ọ̀lọ́tún bẹ́ẹ̀ póòsì ẹ̀ mọ́ Adura. kò ń ṣèpè Adura until tó first adúlá àti yàgò báyìí ẹ jẹ́ kí n wá sọ fún give for kí fún five million tí wọ́n mi fún yín yẹn ṣí pé níní so bá lè sọ nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tẹ máa jẹ oúnjẹ ayérayé ni nǹkan tó wà nílẹ̀ fún yín ṣé rí mi. To ba ti ṣe justice tán tí Wùmí bá ti lọ àdúrà àti yàgò báyìí ó ti tán ó ti tán Wùmí ń tàn yín ni five five million To fún yín yẹn. In tẹ́ máa gbà wọ́n yẹn àgàgà tó tún wá sọ fún pé kò lè ṣe nǹkan kan lẹ́yìn bàbá Mohbad Wùmí fẹ́ bí payín ni Wùmí fẹ́ fìyà jẹ yín ni owó tó fún yín kò tó hundred percent nǹkan tẹ́ máa jẹ tẹ́ bá support láti tọ̀mọ́lẹ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ má bo Wùmí. àdúrà ta ni Bella shuda èrò tó àdúrà ìwọ ló to come and follow tó bá yẹ pé o tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yẹn tó lock out. àdúrà Bella Shmurda ṣó ń kọrin ni Bella Shmurda èrò Mohbad ló ń follow Bella Shmurda kí Mohbad tó kú èrò Bella Shmurda ò wọ one million followers ò wọ one million èrò Mohbad followers Mohbad ló lọ follow Bella Shunda. àdúrà ìwọ ló to come and follow mo ń sọ sí àdúrà kó máa lu pángolo kó máa kàn ṣe ya yáyà yáyà kó kàn máa kọ́ rubbish wọ́n á fi àánú wù ẹ́ á support ẹ̀ ṣóyí gbogbo èyí tí Wùnmí ń bẹ́ ṣí ẹ̀ yẹn èèyàn mélòó ló follow Wùnmí ninety nine percent of àwọn tó ń follow ẹ̀ ẹ̀sìn ẹ̀ lọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ẹ̀sìn ẹ̀ lọ́lọ́wọ́ be, àdúrà àwọn èèyàn dẹ̀ mọ́ pé lórí búkọ́ àpọ̀kọjáyé ni so they will never like her àdúrà ìyá Mohbad say your truth and let your truth set you free àdúrà you have a lot going on for you àdúrà me ní fẹ́ jẹ́ ká lose ẹ ní fẹ́ ká lose àdúrà you know a lot and you know you know a lot àdúrà please Wùmí ò ń ṣọmọ tẹ́lẹ̀ support Wùmí ò ń ṣọmọ gidi àdúrà ẹ̀yin náà dẹ̀ mọ̀ o mọ̀ pé gbàtẹ́gbọ́n ẹmu ẹ tira gan Wùnmí bá Mohbad jà lójoojúmọ́ ni kò fẹ́ kádúrà dúró sínú ilé yẹn kò fẹ́ jẹ́ kó dúró síbẹ̀ ó hate àwọn family àdúrà with passion wọ́n if you love me you will love my dog Wùnmí Wùnmí ò love mo Mohbad ready tó ní fún Mohbad yẹn ó wá dà sórí àwọn family ẹ̀ àdúrà mo sọ fún ẹlẹ́ni pé gbogbo bo ègún tẹ́ lọ gé ipa tó bá sọ síta kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ àdúrà wallahi àdúrà you have a lot disturbing you Mohbad ó ó ń yọ sí ẹ ó ń sọ fún ẹ kó bọ́ta you have a lot on your heart àdúrà mo ń sọ fún ẹ lẹ́ni tó bá tọ ìmọ́lẹ̀ sí nǹkan tó mọ̀ wallahi tallahi tí tí streaming line ẹ tí ò bá skyrocket a dẹ̀ bá dàgbà síbẹ̀ tiẹ̀ ni a máa dúró síbẹ̀ tiẹ̀ tó máa fi ṣàṣeyọrí mo tún sọ fún àdúrà ninety nine percent of àwọn musician yìí kò ṣe pọ́n morí kan náà àánú lórí gbà àfojú àánú wò wọn ni ìjọ tó bá tọ̀ mọ́lẹ̀ sọ́wọ́ yìí ayé á nítumọ̀ àyípadà rere á dé àdúrà wùmí ẹ ti mọ̀ manipulator ni. ó máa tàn yín wọ sínágọ́gù ni ìyá Mohbad olórí burúkú àdúrà ìjọ tó kọ́kọ́ lọ sí inquest ó ti fẹ́ sọ̀rọ̀ àdúrà ó ti fẹ́ sọ̀rọ̀ ìyá Mohbad olórí burúkú ló pè é síta ló kúnlẹ̀ ló ń you wanted to talk that day because ó nígbà tó bá fi bọ́ta padà ó kàn lọ mọtí ni ó kàn lọ mu pàrágà ni he couldn't bear it again you can ẹ lọ wo fídíò ẹ lọ wo gbogbo àdúrà he can't he can't Kole. lè kò lè wo is all over him àdúrà is not a shy person mo ti bí bàbá mo ní ṣàdúrà máa ń tijú ni wọ́n ní kò kí n tijú. àdúrà àbọ̀rọ̀ ki ń sọ fọ́mọlúàbí tó bá dénú ẹ̀ àdòdìndín. kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin tèmi àwọn nǹkan tán lọ ṣe lánàá nìyẹn there is nothing much ẹnìkan kò wá rojọ́ lánàá wọ́n ti fún wa ní go ahead ká lọ ṣe autopsy àti toxicology wọ́n dẹ̀ jẹ́ kó yé wùn mí pé ẹ lè sin Mohbad láì jẹ́ pé bàbá lọ́wọ́ sí i bàbá dẹ̀ ti takò <laughs> bàbá bàbá di lágídí ebi kọ́ tiẹ̀ tún bá bàbá bẹ̀bẹ̀ bàbá tó bá ní kẹ lọ sí ọmọ nǹkan ah bàbá ni wọ́n máa pa wọ́n ni o wọ́n máa sin àwọn ọmọ ni o àwọn ò ní sínsẹ̀ táwọn ò bá ṣe DNA táwọn ò bá ṣe toxicology ni sinse tawon ba se dna kú bàbá awon ni si en to tán lẹ̀ kudos to that man bàbá ní dàwọ́ṣà ẹ̀ bá mọ ọmọ wọ́n ti sin ọmọ àwọn kọ́mọ àwọn tó kú wọ́n ti ń bá mọ ti fẹ́ sin ọmọ ṣé wo ọmọ lójú ni àwọn dẹ̀ lọ sin ọmọ wọ́n wá tún sọ lọ kánjú sin ọmọ wọ́n tún wá yọ ọmọ jáde ẹ wá ní káwọn tún lọ sí bàbá ní tóun bá ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe àwọn ò ní sí wọ́n ní bí gbogbo wa padà lẹ́yìn àwọn gan pé káwọn lọ sí bàbá láwọn ò ní sí o bàbá tá a tọ́ ni bàbá ní ìyá mi kí gbogbo wọn kú lórí pé kí n lọ sí Mohbad iṣẹ́ a máa sin wọ́n mọ́ ni. bàbá ti ní no DNA no burial. No autopsy, no burial. No toxicology, no burial. Olúlẹ̀ Wùmí, our market. Kí ló tún fẹ́ ṣe báyìí. Ọgbọ́n wo ló fẹ́ dá olórí buko mo ya oni dan kwa. Olúlẹ̀ family. Ọgbọ́n wo lẹ tún fẹ́ dá báyìí. Bàbá, mo tún sọ fún yín suffering sí o. Ẹ sá fún gbogbo nǹkan tó ń pátá lọ́wọ́ tẹ́ wà yìí bàbá. Ìyá Mohbad ń ṣe everything láti jẹ́ kẹ́ gorí Baba, I'm telling you for free now. Ìjọ tẹ́ bá ti gorí ìyá Mohbad, ìjọ ẹni bàbá máa bọ́ta pé òun ṣẹjọ́ mọ́. Ẹ̀kọ́ déètì ẹni But it's a kìlọ̀ fún wọn, mo ti sọ fún bọ̀dá Múìwá, kan sọ fún wọn. Gbogbo nǹkan tó ń ṣe káàkiri nìyẹn sìn. Everywhere ni ìyá Mohbad ń wá láti ká bàbá mú. Ó ti sọ pé kọ́pọ̀ òun àti bàbá pọ̀ náà. Ipò máa sọ̀pọ̀ ti bàbá. Bàbá ńlá rọ́. Ah, fẹ́ mọ̀ y a mobile. tó bá anything tó sọ lọ sọ bọ́ síta kó tọ kámẹ́rà kó ṣe ibi tẹ́tí máa mọ̀ ẹ́ pé nǹkan tó wà lẹ́yìn ẹ̀fà ju èje lọ Karimo sọ̀nà ó Oni tí ìyá Mohbad bá lanu sọ̀rọ̀ ó náyé ìwùn mi bàjẹ́ because ashiri lawa wà lọ́wọ́ ya Mohbad àtàdúrà bàbá kò sí bó kó yín ṣe lè le tó kò sí bóbó ṣe lè máa gbé fúnkẹ́ lójú yín tó ẹ sáfọ́bọ̀ ìyá Mohbad o ṣe rí pé àyà àyà ló ń fọwọ́ lù tó sọ pé èmi nìpínlẹ̀ iṣẹ́ èmi nìpínlẹ̀ iṣẹ́ bàbá she meant a lot i am telling you now ṣe wọ́n ti pé mo sọ lánàá pé of me. fún yín pé tí wọn mi bá gbọ́mọ fún yín gan ẹ kàn máa juwọ́ sí látòkè ni tààtà tààtà tààtà kí wọn mi kí yín gan kẹsùn mọ́ kó kí yín ní ẹnu ọ̀nà kẹsùn how are you how are you wùmí alọ́ba how are you <laughs> wùmí ògùnbànjọ how are you. wà láìtàláì ìmọ̀ wọn di asán lánàá ni ọjọ́ àánú lánàá mẹ́sídẹ̀ lánàá àdúrà mú gbà sọ́lọ̀ pé gbogbo nǹkan tó bá ń gbé lọ bẹ̀yẹn because a night be before a night before ló of sọ fún mi pé Wùnmí ń bọ̀ ńbẹ̀ o kò dẹ̀ wá síbẹ̀ lásán but èmi ò kàn update because mo kàn wò pé mi evidence jàre tí bá lọ sọ tí ò bá lọ ńkọ́ wá ní mò ń parọ́ bí ṣe rí báyìí ni mo ní kàn sọ fún bàbá kàn jìnnà sí àníyàn Mohbad ẹ̀yin ipa bàbá báyìí ló lọ jókòó sí ẹ̀yin bàbá atẹ́gùn ló máa fẹ́ ẹ ní rí pé ó fẹ́ kankan ó máa gbọ́wọ́ sábẹ́ bàbá ní my lord wà life. that was their plan wàláì lights tó bá ní mo power wọ́n kọ́ bọ́tà kan come sọ they are doing everything ó ń ṣe gbogbo nǹkan láti justice in jẹ́ Baba ló kù kọ́ pa ṣùgbọ́n wọ́n pé táwọn bá pa wọ́n máa Baba Elégùṣì Liam wọ́n máa mú mi ṣe wẹ́ pé ṣe wẹ́ pé a ti gbé bàbá kọ́ wọn lọ́rùn ó tẹ̀ ti update kan. ó dàbọ̀ lọ sọ́dọ̀ wa Vanguard mo ń bọ̀ ẹ jẹ́ kí sáré kà fún yín èèyàn kan sẹ́ǹdẹ̀ sí mi mo ń bọ̀ ẹ dúró kí sáré kà fún yín yẹ yẹ Elégùṣì lọ sọ̀rọ̀ ní Vanguard Elégùṣì mo láìkí ó tiẹ̀ máa ń gbọ́rọ̀ sí mi lẹ́nu ẹ jẹ́ ká ka nǹkan tó sọ mo laiki o tie maa n si dúró to so mo n ko open ni o hmm. ẹni sùúrù máa kà fún yín. Hmm. mo tẹ̀ like lẹ́gùsì ó máa ń gbọ́rọ̀ sílẹ̀ ṣáà pé ó ní kó lọ justify rẹ̀ ẹgbọ́n kan tó sọ ẹ máa gbọ́ o ló lọ bá Vanguard o His Royal Majesty Ọba Saheed Elegushi the Elegushi Councillor three the Elegushi of Ikate Elegushi Kingdom Lagos has urged the police to unravel the mystery surrounding the untimely death of ìlérí olúwa alọba popularly known as Mohbad màá sórí wọ́ọ̀ mi kẹka mẹ́sẹ̀ gbẹ́jẹ́ kíkà fún he made this known through his lawyer Adepeju Omotayo at the continuation of trial of two suspects James Adeshola and Awi Aziz, on the claims of unwarranted cyberbullying and defamation he suffered in the hands because of the death of Mohbad. Omotayo further stated the traditional ruler is passionate on his position on this matter, as he has continued to admonish all those seeking justice to do so responsibly in accordance with the law. Okay, Elegushi, well done. For now. She stated in strong terms that Kabezi will not allow anyone, no matter his or her status or position in the society, to tarnish his good name and reputation for whatever gain. Elegushi, ibi tó ti stupid ní Elegushi mo ti ní mi níbo ẹ lọ́sàn yìí ó sọ pé wọ́n fẹ́ tánìṣe orúkọ ẹ Elegushi tá a bá orúkọ ẹnu petition àní tánìṣe ẹ I'm still telling Elegushi petition Sam Larry Sam Larry said that Mohbad sọ pé Sam Larry sọ pé wọ́n ló ní kó wá pa òun petition Sam petition him ipe kí ló mú parọ́ mọ́ ẹ Elegushi petition Sam Elegushi, petition Sam Larry, please. We are not tarnishing your image. Said, Said, Ekemo for Obayo. Said, Said, Said, Said, Said, Said, Said, Babani Babali Ahmed. Babani Baba Babali Ahmed. Ekemo for Obayo. Said, Said, Said, Said, Babani Babali Ahmed ẹ̀kẹ́ mo fọwọ́ gbèyàn said said, <laughs> said. ó ń wò mí báyìí sí bíi kó pa mí ni <laughs> Saheed mo bọ̀ wá kí ẹ láàfin <laughs> ẹ ò gbọ́ pé o ti fún mi lóye ni ọ̀tún ọlọ́tún of Ikate kingdom ẹ̀kẹ́ ni mo ó dẹ̀ mi wípé ẹ̀ lójú mi ṣá ẹ̀kẹ́ Elégùṣì mo fọwọ́ gbèyàn bàbá ní bàbá Ali tata. tààtà tààtà tààtà. Saheed ó ń wò mí bí jomijoke ni bíi pé kó fi mí dájọ ògún imaginary Said, tí bá ń bọ̀ padà ń tà máa lọ ra tẹ́dí bíi àtúndàbí Saheed àwọn ọmọ afọwọ́gbé lẹ́kẹ̀ẹ́jọ́ bàbá ní bàbá Ali Vav ìlù tó ìlù tí sọ nínú Fúlàní nìyẹn ní pati Davido. Dandan din dandan dandan. Dandan dan dandan dan. Dandan din dandan dandan. Bàbá ni bàbá Liame. Liame. Liame.